Ẹ káàárọ̀, ẹ̀yin ọ̀rẹ́ mi. Ṣé dáadáa ni ẹ jí àti pé ṣé àlàáfíà ni mo bá ẹ̀yin àti gbogbo ìdílé yín pátápátá. Ẹ kú ọjọ́ mẹ́ta o. Báwo ni ọ̀sẹ̀ yín tí ó kọjá lọ? Mo lérò pé ẹ rí àánú, oore ọ̀fẹ́ àti ojú Ọlọ́run Elédùmarè nínú rẹ̀ Mo kì í káàbọ̀ sí orí ètò review ní àárọ̀ yìí àti fún ti ọ̀sẹ̀ yìí. Èmi ọ̀rẹ́ àti olùgbàlejò yín ló ń sọ̀rọ̀. Esther ni orúkọ mi. Bàbá ní orúkọ Jésù Kristi. A dúpẹ́ lọ́wọ́ rẹ fún ilẹ̀ ọjọ́ òní tí ó mọ́ bá wa láyé àti láàyè adúpẹ́ bàbá fún èémí ìyè eléyìí tí o fi sí wa nínú adúpẹ́ fún ìpamọ́ ìṣọ́ àti ààbò rẹ lórí wa ní ọ̀sẹ̀ wa tí a lò tán yìí adúpẹ́ nítorí pé a bá àánú àti ojú rẹ pàdé bàbá jọ̀wọ́ tẹ́wọ́ gba ọpẹ́ wa a tún wá láàárọ̀ yìí láti wá ṣe àṣàrò ní inú ọ̀rọ̀ rẹ, ọ̀rọ̀ òtítọ́. A bẹ̀bẹ̀ wípé ko fi òye ọ̀rọ̀ náà yé wa. Bẹ́ẹ̀ ni a tún bẹ̀bẹ̀ pé kí o ṣí ojú ara àti ojú ọkàn wa láti rí àwọn ohun tí o fẹ́ jẹ́ kí a rí. Báyìí la gbàdúrà ní orúkọ ti Jésù Kristi, Olúwa wa. Àmín. Mo kí ọ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ọ̀rẹ́ mi sí orí ètò review. Ẹ ṣe jẹ́ kí a tẹ̀síwájú pẹ̀lú àkórí ẹ̀kọ́ tàbí ọ̀rọ̀ wa tí a bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá. Eléyìí tí ó wí pé àwọn ọgbọ́n tí a fi lè borí àníyàn tàbí ìdààmú ọkàn, léyìí tó túmọ̀ sí pé apá kejì ni a ó sọ̀rọ̀ rẹ̀, ni a ó sọ̀rọ̀ lé lórí lónìí àwọn ọgbọ́n tí a fi lè borí àníyàn tàbí ìdààmú ọkàn apá kejì. Jọ̀wọ́ rẹ, mo fẹ́ jẹ́ kí o tẹ̀lé mi padà lọ sí ibi tí a kà ní ọ̀sẹ̀ tó kọjá nínú ìwé ìrere ti Matthew. Orí ìkẹfà, ẹsẹ̀ ìkarùn-ún dín ní ọgbọ̀n títí dé ìkẹrìnlélọ́gbọ̀n. Ìyẹn ni Matthew chapter six verses twenty-five to thirty four. Mo wá gbà ládùrá wípé kí Ọlọ́run kí ó fi omi ìyè fún ọkàn rẹ tí ó ń pòǹgbẹ bí a ti fẹ́ jọ lọ ka ọ̀rọ̀ náà tàbí bí o ti ń fi etí sílẹ̀ gbọ́. Àmín Matthew orí kẹfà ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n sí ìkẹrìnlélọ́gbọ̀n ó kà báyìí wípé Nítorí náà, mo wí fún yín, ẹ má ṣe ṣe àníyàn nítorí ẹ̀mí yín, ohun tí ẹ ó jẹ, tàbí fún ara yín, ohun tí ẹ ó fi bora. Ẹ̀mí kò wá ju oúnjẹ lọ, tàbí ara ni kò ju aṣọ lọ. Ẹ ṣà wò ẹyẹ ojú ọ̀run, wọn kì í fúrúgbìn, bẹ́ẹ̀ ni wọn kì í kórè, wọn kì í sì í kójọ sínú abà ṣùgbọ́n bàbá yín tí ń bẹ ní ọ̀run ń bọ̀ wọ́n ẹ̀yin kò wá sàn jù wọ́n lọ ta ni nínú yín nípa àníyàn ṣíṣe tí ó lè fi ìgbọ̀nwọ́ kan kún ọjọ́ ayé rẹ̀ èṣe tí ẹ̀yin fi ń ṣe àníyàn nítorí aṣọ kíyèsí lílì tí ń bẹ ní ìgbẹ́ bí wọ́n ti ń dàgbà wọn kì í ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni wọn kì í ráwò mo sì wí fún yín pé a kò ṣe Sólómọ́nì pàápàá ní ọ̀ṣọ́ nínú gbogbo ògo rẹ̀ tó bí ọ̀kan nínú wọ̀nyí. Ǹjẹ́ bí Ọlọ́run bá wọ koríko ìgbẹ́ ní aṣọ bẹ́ẹ̀? Èyí tí ó wà lónìí tí a sì gbà sínú iná lọ́la. Mélòó mélòó ni kì yóò fi lè wọ̀ yín ní aṣọ ẹ̀yin oníkékeré ìgbàgbọ́? Nítorí náà, ẹ má ṣe ṣe àníyàn wípé kí ni a ó jẹ? Tàbí kí ni a ó mu? Tàbí aṣọ wo ni a ó fi wọ̀ wá? Nítorí gbogbo nǹkan wọ̀nyí ni àwọn kèfèrí ń wá kiri. Nítorí Baba yín tí ń bẹ ní ọ̀run mọ̀ pé ẹ̀yin kò lè ṣe aláìní gbogbo nǹkan wọ̀nyí. Ṣùgbọ́n ẹ tètè máa wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀, gbogbo nǹkan wọ̀nyí ni a ó sì fi kún fún yín ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n níbi tí a ó ti dáni dúró kà báyìí wípé nítorí náà ẹ má ṣe ṣe àníyàn nítorí ọ̀la ọ̀la ni yóò ṣe àníyàn ohun ara rẹ̀ búburú ti òòjọ́ tó fún un kí olúwa kí ó bùkún àjọkà tàbí gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ náà tí a kà àmín nínú àwọn ìgbà tí àkókò kan nínú ìrìnàjò ayé ẹ̀dá, a kò lè ṣaláì ní ohun kan tàbí òmíràn láti ṣàníyàn lé lórí. Bí mo bá sì wà lówurọ̀ yìí tí mò ń sọ fún ọ wípé èmi ní tèmi o. Mi ò ṣàníyàn rí rárá tàbí wípé mi ò ní ohun kankan tí mò ń ṣàníyàn lé lórí lọ́wọ́lọ́wọ́ báyìí ńkọ́. A jẹ́ wípé mo jẹ́ alágàbàgebè ẹ̀dá nítorí ó ṣe ni láàánú lọ́pọ̀lọpọ̀ wípé àníyàn tàbí ìdààmú ọkàn tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kì í yan àwọn olùfaragbá ìpalára rẹ̀ ní èyí tí ó jẹ́ pé ò bá jẹ́ ẹni tí ó ti gbàgbọ́ lọ́jọ́ tó ti pẹ́ tàbí ó ti ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ ọjọ́ ni ọ́, omidan tàbí adélébọ̀. Bóyá ìwọ ti è ti di ẹni tí ó ní aya tàbí a ti gbé ọ níyàwó, arúgbó lo jẹ́ tàbí ọjọ́ orí tìrẹ ti ẹ̀ wà ní agbede méjì láàrín kan. Wò ó, gbogbo wa náà ni ó máa ń ṣe àníyàn lóòrèkóòrè tí a sì máa ń jẹ́ kí ọkàn wa dààmú tàbí pòrùrù kódà lórí àwọn ohun tí a ò lágbára láti yí padà. Lónìí, ẹ jẹ́ ká wo ẹgbẹ́ àwọn ẹ̀yà tí Jésù pe àkíyèsí wa sí láti kọ́ ẹ̀kọ́ lára wọn ní Matthew orí kẹfà tí a kà yẹn náà, ṣùgbọ́n ní ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Matthew orí kẹfà, ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n ó wí pé, ẹ ṣáà wo ẹyẹ ojú ọ̀run. Ní ẹsẹ̀ ìkejì dín ní ọgbọ̀n ńkọ́, ó pe àkíyèsí wa sí lílì tí ń bẹ ní ìgbẹ́. Wò ọ̀rẹ́ mi, ohun kan gan ló ṣokùnfà ẹ̀kọ́ yìí fún mi, tí mo sì gbàgbọ́ wípé Ọlọ́run ń fẹ́ kí n fi tó ìwọ náà létí bóyá àjẹlọ àjọlọ àdìje lọ kọ́ ẹ̀kọ́ kan tàbí òmíràn nípa rẹ̀. Òun náà ló gbé wa dé ìkóríta tí a ti ń kọ́ ẹ̀kọ́ náà lọ́wọ́lọ́wọ́ báyìí. Kí sì ni òun náà? Ṣé o rí ó ti ṣe díẹ̀ báyìí? Bí oṣù mélòó kan sẹ́yìn. Nínú ọdún 2020 tí a lò tán ni o tí Ọlọ́run mú mi kọ́ ẹ̀kọ́ kan. Ṣùgbọ́n kì í wá ṣe ní àti ara ẹyẹ ojú ọ̀run tàbí lílì ti ìgbẹ́ o. Ṣùgbọ́n nípa ẹranko kan tí a mọ̀ sí ọ̀kẹ́rẹ́ ni. Kódà, ìṣẹ̀lẹ̀ ohun tí mo fẹ́ sọ fún ọ yìí ṣẹlẹ̀ lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. Ó ṣẹlẹ̀ ní àkókò tí mò ń sọ fún ọ yìí wípé mo parí lẹ́nu iṣẹ́, mo sì wà lójú ọ̀nà ilé. Ni mo bá rí ọ̀kẹ́rẹ́ yìí tí òun ti ẹ̀pà lẹ́nu rẹ̀. Èyí yára pé àkíyèsí mi bí ó ti sáré gba iwájú mi kọjá nítorí pé mo wòye wípé kò sí ọ̀nà tí ọ̀kẹ́rẹ́ lè gbà rí ẹ̀pà jẹ, pàápàá jùlọ ní irú agbègbè náà. Ó yà mí lẹ́nu tó bẹ́ẹ̀ gẹ́ tí mo sọ̀rọ̀ jáde tàbí sókè wípé níbo gan-an ni ọ̀kẹ́rẹ́ yìí ti rí ẹ̀pà ẹnu rẹ̀ nírú agbègbè yìí èyí ṣá ni ohun tí èmi lérò ṣùgbọ́n ọlọ́run lànà fún ọ̀kẹ́rẹ́ láti rí oúnjẹ òòjọ́ rẹ̀ jẹ láti dá a sí ó tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ní ibòmíràn tí ó sì mú mi lérò wípé Ọlọ́run ń pe àkíyèsí mi sí àníyàn mi ní ṣíṣe wípé, wo Esther, ẹyẹ ojú ọ̀run, ọ̀kẹ́rẹ́ tàbí lílì ti ìgbẹ́ kí jí làárọ̀ o kí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe àníyàn fún oúnjẹ ti ọjọ́ náà tàbí ọjọ́ mìíràn gan bí ó tilẹ̀ wù kí ó rì wò ọ̀rẹ́ mi. Dáfídì sì fi ìdí èyí múlẹ̀. Nínú ìwé orin Dáfídì, orí ìkarùndínní àádọ́jọ, ẹsẹ̀ ìkarùndínlógún títí dé ìkẹrìndínlógún. Ìyẹn túmọ̀ sí Psalm one forty five verses fifteen and sixteen. Jọ̀wọ́ tẹ̀lé mi ká lọ sínú ìwé orin Dáfídì orí ìkarùndínní àádọ́jọ ẹsẹ̀ ìkarùndínlógún títí da ìkẹrìndínlógún psalm one forty five verses fifteen and sixteen ó kà báyìí wípé ojú gbogbo ènìyàn ń wò ọ́ ìwọ sì fún wọn ní oúnjẹ wọn ní àkókò rẹ ìwọ la ọwọ́ rẹ ìwọ sì tẹ́ ìfẹ́ gbogbo ohun alààyè lọ́rùn Àmín. Kò wá rí bẹ́ẹ̀ bí? Wo ọ̀rẹ́ mi, a ní láti wo Ọlọ́run ní ìrètí tàbí pẹ̀lú ìrètí bí àwọn ẹ̀yà ẹranko àti ọ̀gbìn tí Jésù pe àkíyèsí wa sí wọ̀nyí. Ṣùgbọ́n ó wá ṣe ni láàánú díẹ̀ wípé àwa gẹ́gẹ́ bí ẹ̀dá ènìyàn ńkọ́, àníyàn tàbí ìdààmú ọkàn yìí ni a fi ń bẹ̀rẹ̀ ọjọ́ nígbà tí a bá jí lòwúrọ̀ tí a sì tún ń parí rẹ̀ pẹ̀lú ohun kan náà. Ó kódà a máa mú wa lọ gbé nínú àwọn ọjọ́, ọ̀sẹ̀, oṣù àti ọdún tó yí wà níwájú lọ́hùn. Bí ìgbà tí ènìyàn bá fi ọjọ́ ajé, ìyẹn Monday sílẹ̀ láti lọ gbé ní ọjọ́bọ, ìyẹn ọjọ́ Thursday. Tàbí ó dàbí ìgbà tí ènìyàn bá fi oṣù kìíní ọdún sílẹ̀, ìyẹn January, láti lọ gbé ní oṣù kẹfà ọdún, ìyẹn ní June. Ọ̀rẹ́, gbọ́ ohun tí Jésù sọ ní Matthew orí ìkẹfà, ẹsẹ̀ ọgbọ̀n. Jọ̀wọ́, tún tẹ̀lé mi padà lọ sí ìwé ìhìnrere ti Matthew orí ìkẹfà ẹsẹ̀ ọgbọ̀n jẹ́ kí n yára fi ohun tí Jésù sọ hàn níbẹ̀ ó kà báyìí wípé ǹjẹ́ bí Ọlọ́run bá wọ koríko ìgbẹ́ ní aṣọ bẹ́ẹ̀ èyí tí ó wà lónìí tí a sì gbà á sí inú iná lọ́la mélòó mélòó ni kì yóò fi lè wọ̀ ní aṣọ ẹ̀yin oníkékeré ìgbàgbọ́. Àbíwọ ni Jésù ń bá wí ni ọ̀rẹ́ mi. Ń gbọ́, ṣé oníkékeré ìgbàgbọ́ ni ọ́? Wò ó, á dára kí o gbé ọ̀rọ̀ Jésù Kristì yẹ̀ wò. Bá Jésù dọ́rẹ̀ẹ́ fúnra rẹ kí o sì kó gbogbo àníyàn àti ìdààmú ọkàn rẹ lé láyà. Ẹ jẹ́ kí a gbàdúrà. Baba wa àti Ọlọ́run wa. A dúpẹ́ fún àṣeyọrí ẹ̀kọ́ àti ètò wa lónìí. Ògo ni fún orúkọ mímọ́ rẹ. Ábà bàbá, a gbé ojú wa sókè ní ìrètí fún ìpèsè ohun gbogbo tí à ń ṣe àníyàn tàbí ìdààmú ọkàn lé lórí. Bẹ́ẹ̀ la gbẹ́kẹ̀ wa lé ọ fún ìrànlọ́wọ́ ojú rẹ. Bàbá, jọ̀wọ́ bá wa pàdé kí o sì fi àánú rẹ bẹ̀ wá wò. Báyìí ńkọ́ la gbàdúrà náà. Ní orúkọ ti Jésù Kristì, Olúwa àti Olùgbàlà wa. Àmín. Ẹ ṣé mo dúpẹ́ púpọ̀ ẹ̀yin ọ̀rẹ́ àti olùgbọ́ ètò review wípé ẹ ti ẹ̀ lè darapọ̀ mọ́ mi ní ọjọ́ ìsinmi ti, ti òní. Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́. Ọlọ́run yóò sì fún ọ ní ìbàlẹ̀ àyà tàbí ìbàlẹ̀ ọkàn ní orúkọ ti Jésù Kristi. Àmín. Kó wá jẹ́ ibi tí a rí ètò review mọ́ ní àárọ̀ yìí àti fún ti ọ̀sẹ̀ yìí. Ẹ pàdé mi Ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní agbára Ọlọ́run, níbi tí a ó tún ti gbé àkórí ọ̀rọ̀ yìí yẹ̀ wò. Títí ó wá fi di ìgbà náà ńkọ́. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa. Ìfẹ́ mímọ́ ti Ọlọ́run. Ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́. Àánú Olódùmarè. Agbára mẹ́ta lọ́kan. Kí ó sọ̀kalẹ̀ sí ayé àti ilé yín àti sí orí okòwò yín láti máa bá yín gbé láti ìsinsìnyí lọ àti títí láéláé. Àmín. Bàtàbó Olúwa rè nu mọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀, ọ̀nà wa yóò ti ní Bàtà bá ń ṣe fẹ́. So. Wake up, wake up. tàbí pọ́n bùkún bàbá.